وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم الركيبة يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن خير الكلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل الضلال في النار أيها الأحبة في الله الإخوة والأخوات السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا ولو أبا أبا أولوري أبا أولوري أبا لعنو ọba oníkápá ọba alágbára ọba olùdarí ọba tí a dúpẹ́ fún náà lọ́ba tí ó ṣàánú wa pẹ̀lú ọlọ́kanjọ̀kan rẹ̀ ilé ayé léyìí tó ṣe wípé ọ̀gá rẹ̀ òun náà ni dínú Islam ẹ̀sìn Islam àmọ́yé oore kan ló ń bẹ nílé ayé oore owó ni oore lòun náà oore ọmọ oore àlàáfíà aya oore iṣẹ́ oore ipò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí dáadáa lé ayé òní wọn àmọ́ pàbámbárí oore òun náà ni al-islam òun náà ni ẹ̀sìn ọlọ́run tó ń ṣe al-islam tọ́lọ́wọ́n bá dẹ́ta ń pa wáláṣẹ wípé inna dina inda Allahi al-islam èyí tó ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run náà ni ẹ̀sìn islam bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ń sọ fún wípé wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá mú nǹkan mi wá bọ̀ wọn ọlọ́run lẹ́sìn tó bẹ́ẹ̀ ni irú báyìí yóò máa bẹ nínú àwọn ẹni òfò lálùkìyàmà ọlọ́run kó kà wá kún àwọn olóríire ayọ́tàkìyàmà àìdáwọ̀dọ̀lá àánú ọlọ́run ló fi ẹ̀sìn Islam ló fi ṣe fún wa ìfi Islam ṣe àánú fún wa ọlọ́run wá fi ìgbàgbọ́ ó fi ṣe wá lọ́ṣọ̀ọ́ kàmàkọ́lọ́láhù tààlà gẹ́gẹ́ bí ọlọ́run ọba lékè ọlá ṣe ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé walakinna Allaha abbada ilaykumul iman wa zayyanahu fi qulubikum wa karraha ilaykumul kufra wal fusuqa wal isyan ulaika humur rashidun àánú ọlọ́run òun ló léwa bá tó ṣe pé ìgbà tó bá ti ń pèrún àásáìdìdì àálọ̀ nínú àánú ọlọ́run ni àánú ọlọ́run òun ni kí àsìkò àwẹ̀ tó àsìkò Ramadan kí mùsùlùmí kó wa máa jẹ̀ràn oṣù náà kó tún náà wáá kó sí ní máa gbà wẹ̀ kìí ṣe ní máa ṣe èèyàn o ọba adọ́dà tó bá pẹ̀lú pẹ̀lú ìgbàgbọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn bó ṣe rọrùn fún ẹlòmíì láti ṣe bẹ́ẹ̀ ló ti jẹ́ nǹkan ìnira fún ẹlòmíì ẹni tó rọrùn fún yẹn kìí ṣe mímọ̀ ṣe ọ eléyìí tọ́lọ́wọ́n ọba adéta ń kọ wípé walakinna Allaha habbaba ilaykumul iman àmọ́ ọlọ́wọ́n ọba àlékè ọlá òun ló fi ìfẹ́ ìgbàgbọ́ sí yín lẹ́mìí ọlọ́run fi ìfẹ́ al ìgbàgbọ́ ó fi sínú ẹ̀mí yín débi wípé gbogbo àwọn iṣẹ́ ẹ̀sìn kò sí kankan tó máa ròyìn lójú láti ṣe ń bẹ̀ àánú ọlọ́run ni wọ̀zà ìyára ó fi kùlù bíkùn ọlọ́run ò wá fi ìgbàgbọ́ yìí nìkan sínú ẹ̀mí yín ó tún wá ṣe é lọ́ṣọ̀ọ́ débi wípé gbogbo àlámọ̀rí ẹ̀sìn lẹ́ẹ̀mọ ọwọ́ ọ̀nà àti ṣe irun ni kò ní ròyìn lójú àwẹ̀ ni kò ní ròyìn lójú zaka ni kò ní ní lára àti lọ sí àjì ni òròjú oníṣẹ́ yín láti mówó jáde gbogbo àwọn nǹkan tí yóò sàmọ́ dùnmọ́ yín láti ṣe kí ni láti ṣe sábàbí ilé nítorí pé ọlọ́run fi ìfẹ́ ìgbàgbọ́ ti yín lẹ́mìí ó wá ṣe é lọ́sọ̀ọ́ sínú ọkàn yín bákan náà wa karraha ilaykumul kufra wal fusuq wal isyan ọlọ́run wá jẹ́ kẹ́ kórìíra ìṣe kèfèrí tọ́lọ́run ó jẹ́ kẹ́ kórìíra ìwà pòkì ìwà ìdàlúrú ìwà ìsàyàkókò nàkí sí ọlọ́run ọba adẹ́dà gbogbo tó bá takùtọ̀ ọlọ́run ọlọ́run ti kẹ̀kọ́ rí rẹ̀ ẹ̀rí pé àánú ọlọ́run ọba àlékè ọlọ́run lélẹ́yìí adúpẹ́ fún ọlọ́run ọba náà tó jẹ́ kí rọmọdán tọdún ìkó tún bá wa láyé bẹ́ẹ̀ látọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún abdulkhalkila ẹni tó fi lọ́lá jùlọ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n ọba àlìkẹ́lá tó dá kèé sèyàn méjì tó tayọ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ànábì lọ́lọ́run fi ṣe àánú fún gbogbo ayé kó máa jẹ́ olùfúnni ní ròódùnú àti olùkìlọ̀ fúnni ìkẹ́ ọlọ́run ìjọ ọlọ́run kó máa bá ànábì kó bá wọn ara lé ẹ̀ kó bá wọn sàábé rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n rìn ìlànà tí ànábì fílẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìyá nínú àdúgbò tá ń bẹ ń bẹ yìí tí ìbá gbàgbó dàbí pé arárọ̀ mi òkè ọdẹ ráyí abẹ́láwọn bá àlékè ọlá ojú fọkànbalẹ̀ fàyàbalẹ̀ kọ́lọ̀hún kó rọ̀lé wa lórí inú àdúgbò yìí ogun ilé ń jó olè ń jà ìdààmúdàbò ọlọ́run kó gbé ọlọ́run kó dáàbò ẹ̀bọ̀ wá nínú àdúgbò yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ọlá títóbi ọlọ́run ọlá láàrúlà wà láàkúwàtà ìlà àbẹ̀là ẹ̀dádàlá láàrin ẹ̀ní tọ́la a ní kábàrà wo ọ̀kan nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn wa ká tún síra wa létí kún mọ́ nǹkan tá a ti máa láti jẹ àǹfààní oṣù alálùbáríkà yìí kí ni tẹ́níká ti bára wa kọ̀rọ̀ òun náà ni tán pè ní islahul fard wal mujtama fidowil kitabi wa sunna islahul fard wal mujtama fidowil kitabi wa sunna wọ́n ní kábára wa sọ̀rọ̀ kásíra wa létí lórí ìdára ẹni lẹ́kọ̀ọ́ pẹ̀lú àkọlé tó lọ wípé ìfàtúnṣe èèyàn ọlọ́dọọdẹ àti àwùjọ lápapọ̀ pẹ̀lú ojúwo ni tírà ọlọ́run tó ń ṣe alkùrán àti súnà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ojúwo ni sharia islamu yìí ló fi wo ṣíṣàtúnṣe àwùjọ ṣíṣàtúnṣe ara wa eléyìí tá ń pè ní al islahu ضد الفساد kíyàn tún nǹkan ṣe ìdàkejì kíyàn bà nǹkan jẹ́ ni tí ó máa túmọ̀ sí wípé bá ṣe ń rí al-islah bẹ́ẹ̀ la máa rí alfasad ìyẹn fún ti onígbogbogbò àwùjọ bẹ́ẹ̀ la máa rí asọ̀lá wẹ́lfasad ìtàtúnṣe ara ẹni bẹ́ẹ̀ ni ìbá ara ẹni jẹ́ torí wípé báwọn míì ṣe ń dé dúdú kí ìsẹ̀mí àwọn kó dáa káwọn jẹ́nire nínú àwùjọ nínú ẹbí fọ́nrá fún ojúlùmà bẹ́ẹ̀ làwọn àmì ìrìn ìlànà kejì náà ó fẹ́ àníkátó àti ẹ̀dá gbogbo ẹ̀rú ni àti gbogbo ẹ bàjẹ́ ni Ojúwo wo ni Islam fi wo ká ṣàtúnṣe ara wa ká wá ṣàtúnṣe àwùjọ tá à ń bẹ nínú ẹ̀ ìbéèrè tí ó máa jáde ni wípé ṣé àwùjọ nídi àtúnṣe àbí ò nídi ẹ̀ ìdáhùn yẹn gbogbo wa la lè dáhùn ẹ̀ fúnra wa ìbéèrè wípé ǹjẹ́ àwùjọ tá ń bẹ nú ẹ̀ ṣé àwùjọ náà bùkátà sí àtúnṣe àbí kò bùkátà sí àtúnṣe ní tí ó rú mi lójú kódà bí ọmọ ọdún márùn tó náà bá ti lè sọ̀rọ̀ òun ló fẹ́ lè fèsì sí ìdáhùn tá a béèrè yìí nítorí kí ni nítorí wípé àfojúrí ni kìí ṣe àfetíyá lórí àìmọye ìntàǹbáyí ní àwùjọ ìbéèrè yẹn yóò máa mú èsì wá fún rẹ̀ wípé ǹjẹ́ a àtúnṣe nú àwùjọ yìí àbá nídìí àtúnṣe rárá ìyẹn ni ó jẹ́ kí àti ọ̀rọ̀ anábùwà Muhammad kan sallallahu alayhi wa sallam ká fi dáhùn ìbéèrè yìí ọ̀rọ̀ tí ọlọ́yìn bẹnu fọ̀yí Bukhari bẹ́ẹ̀ ló ń bẹnu sunanu Tirmidhi àti musnadu al'imamu Ahmad sàábé tó gba àdísì yíwá lọ́tọ́dọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam oní norman bin وعن عن نؤمن بن بشير رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال مثل القائم في حدود الله والواقع فيه فيها مثل القائم على حدود الله والواقع فيها كمثل قوم اتهموا على سفينة فأصب بعضهم أعلاها وبعضهم أسفلها فمن كان في أسفلها إذا اتقوا من الماء مروا على من فوقهم فقالوا لو أن خرجنا في نصبنا خرقا ولم نؤتي من فوقنا فإن يتركوهم هلكوا جميعا وإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعا وهو حديث صحيح حديث تلا لافياني ọ̀rọ̀ ń ṣe ọlọ́run ẹni tó ṣe wípé aláàánú lórí gbogbo ayé tọ́lọ̀ ń fi darí wa tó fi tukọ̀ wá lọ síbi tí oríire ayátal kìámọ̀ wà onáni anábíwa muhammad sallallahu alayhi wa sallam anábí wa ń sọ báyìí wípé lẹ́ni tó ń ṣe àpèjúwe fún wa àpèjúwe tí anábí ń ṣe yìí ó fẹ́ ká di ẹ̀kọ́ kan mú wọ́n ló ṣe ọlọ́wọ́n sọ wípé ẹ̀rí àpèjúwe àwọn tí wọ́n di òpó ọlọ́run mú àwọn tí wọ́n ń ṣe ojúṣe tó yẹ kí wọ́n ṣe nípa ìta àfiránṣẹ́ sí wọn òfin islam òfin ẹ̀sìn tá a mú fún wọn wọn ọ̀rá kankan láre ń bẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀rí àpèjúwe irú àwọn èèyàn báyìí àti àpèjúwe àwọn ẹni tó ṣe wípé àwọn kan fa ọgbà ọlọ́run ya ni ọ̀rọ̀ ọlọ́run ò tiẹ̀ kan wọ́n ti wọ́n àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ ọlọ́run tó bá ní ọlọ́run ní ẹ má ṣe ilé ìwọ̀n kínú kan tèmi èmi mo gbọ́ ọmọ ọlọ́run ni àbí mo gbà ẹ̀wọ́ ọlọ́run yóò tún wọn mọ tọ̀tọ̀ kútọ yóò máa dá ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ látara kí ni n tó ń jáde lẹ́nu ẹ̀ àrẹ́bí ní ẹ̀rí àpèjúwe àwọn èèyàn méjèèjì àpèjúwe àwọn tí wọ́n mójútó ẹ̀sìn ọlọ́run tí wọ́n mójútó òfin rẹ̀ àti àpèjúwe àwọn tí wọ́n ń ra ẹ̀sìn ọlọ́run àti òfin náà tí wọ́n rà láre anábì ní ó dà gẹ́gẹ́ bí àpèjúwe àwọn ìjọ kan ìta àmú aláàtẹ̀fínátìn àwọn ìjọ tó ṣe wípé wọ́n fẹ́ wọ inú ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi yẹn ó ní òkè ó ní ìsàlẹ̀ ìtààmún aláàtẹ̀fínátìn wọ́n wá ní ó dá àwọn onímọ̀ wà lókè àwọn oníwà ń kalẹ̀ ohun tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mú jẹ yẹnu wípé ká ju bí kíní lẹ̀ bí owó tó ṣe wípé a ti mọ àyèwòlélé yóò mú àyèwòlélé yóò mú wọ́n wá ṣe bẹ́ẹ̀ àwọn kan fàfọ́ bàbá àdúhùn àláha bàbá máa júlẹ̀ àwọn kan ni wọ́n fọ́ọ̀lù sí ọwọ́ òkè nínú ọkọ̀ ojú omi àwọn kan wọ́n fọ́ọ̀lù sí ọwọ́ ọ̀sàlẹ̀ àwọn ọkọ̀ ojú omi yìí wọ́n ń bá ọkọ̀ ojú omi yìí lọ wọ́n ní wọ̀kánà lẹ́dínà fi àfàlẹ̀ ha إذا اتقوا من الماء مروا على من فوقهم أو tó wà ní ìsàlẹ̀ ọkọ̀ ojú omi yẹn tí ò gbẹ́bá ń gbẹ wọ́n tó máa ti fẹ́ mú mi wọ́n máa nídìí láti lọ bá wọn tó wà lókè omi lọ́wọ́ wọn kò sómi ní ọwọ́ ìsàlẹ̀ yẹn ọwọ́ òkè lomi wà omi kẹ́ẹ̀gì tí wọ́n gbé dání fún ìgbàkigbà tó wọ́n fẹ́ mú mi yẹn wọ́n lọ bá wọn lókè anábì muhammad sallallahu alayhi wa sallam olóńkọ ilé fún wa lẹ́ni tó fi kọ́ ọlẹ́kọ̀ọ́ kìí ṣe àlọ́ ìta àpamà anábì ní àwọn tó wà ń sálẹ̀ ọkọ̀ ojú mi tó máa fẹ́ mu mi wọ́n lọ bá wọn tó wà lókè so ẹ̀mẹ́wàá ni wọ́n máa lọ bá wọn àwọn kan tó wà nú àwọn tó wà ń sálẹ̀ ọkọ̀ ojú mi abèrè pé ẹ dúró náà ṣé bá a ṣe máa lọ sókè máa lọ gba omi náà lélẹ́yìí لو خرجنا في نصيبنا خرقا ولم نؤذي من فوقنا ẹ̀tẹ̀dúró náà ṣé bá àtẹ̀wà mọ́ lọ sókè lọ gbomi lélẹ̀ ṣe bí àwọn aláwọ̀ ńsàlẹ̀ ọkọ̀ ojú omi a sì túnmọ́ ibi tí omi wà ẹ bàbá wa rọra gbé ihò kan nínú ọkọ̀ ojú omi tá a wà yìí tómi ó máa sun sínú ọkọ̀ ojú omi àbí omi ò ní máa sun bẹ́ẹ̀ ni omi ó máa sun wọnú ẹ̀ ẹ̀hẹ́ tómi bá tí wọ́n sun wọnú ẹ̀ ká máa bu omi tá a fẹ́ mu àní wulẹ̀ mọ́ lọ sókè mọ́ ní táwọn ti sọ́ọ̀bù àwọn tó wà lókè sẹ́wọ̀n pé àbá kan ni wọ́n mú wá yẹn anábì wa ni àbá tí wọ́n mú wá yẹn. sàyíyàtúrù kú hún àlámọ́ àròdú àwọn tó wà lókè tí wọ́n bá fi àwọn tó wà ń sàlẹ̀ yẹn sílẹ̀ kí wọ́n ṣe tí wọ́n fẹ́ ṣe yẹn àhálà kùjẹ̀mí àn gbogbo wọn náà máa parun bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn tó fẹ́ gbé ọkọ̀ ojú omi sálẹ̀ nígbà tó bá gbẹ tó fi bá bẹ̀rẹ̀ sí ní sun wọlé táwọn nìkan náà máa tẹ̀rí sínú omi yẹn rárá àtàwọn àtàwọn tó wà lókè wọ́n jọ ṣe kí ni wọ́n jọ tẹ̀rí sínú ọkọ̀ ojú omi yẹn ni. anábì ní fàyín yàtúrù àlámà àròdú ahálẹ̀kùjẹ̀mí àní. tó bá fi wọ́n lẹ̀ lórí èròǹgbà àwọn yẹn tí wọ́n àtọ́pù wọn tí wọ́n àtúnwọ́n ṣe tí wọ́n àtúrò ní wọ́n ṣe pé ìtẹ́fẹ́ ṣe yẹn ilẹ̀ ẹ̀rọ owó dáadáa ẹ má jẹ́ ṣe bẹ́ẹ̀ tá bá ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan tí ó jẹ́ àbọ̀jẹ́kù ẹ̀ lélẹ́yìí wọ́n tó bá fún wọn lẹ̀ ààrẹ kùjẹ́ ní hàn gbogbo wọn níjọ parun àmọ́ wà ní akọ̀zó àlá ìdíhìn àmọ́ tó bá ti wọ́n mú lọ́wọ́ tí wọ́n àjí kí wọ́n ṣe aburú tí wọ́n fẹ́ ṣe yẹn nájà ò àwọn tó wà lókè yìí ó là wà nájà ò jẹ̀míyà gbogbo wọn nú ọkọ̀ náà wọ́n ṣe kí ni gbogbo wọn ní ó là sallallahu alayhi wa sallam anábì ní àpèjúwe ọmọ èdè èèyàn nínú àwùjọ ònìyẹn ìtumọ̀ ẹni wípé tá a bá pajúdé pé báwùjọ ṣe rí pẹ̀lú àwọn intókù díẹ̀ káàtó nínú àwùjọ kálá àní ṣe nǹkan kan gbogbo kan máa wo bẹ́ẹ̀ náà ni táwùjọ bá parun gbogbo aná làájọ parun pẹ̀lú ẹ ìbá sọ wípé ọ̀run yabọ̀ kì í má sọ̀rọ̀ ẹnìkan bẹ́ẹ̀ lọ́lọ́ ń kọ́ alẹ́kọ̀ọ́ wípé wattaqu fitna la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́ni ẹ páyà ìdààmú dààbò àfọwọ́fà tó ṣe wípé táwọn èèyàn kan bá fọwọ́fà á tán kò ní mọ lórí wọn nìkan máa àwọn tó wùwà àbàjẹ́ nínú àwùjọ àwọn tó wùwà mọ̀dàrú nínú àwùjọ àwọn tó wùwà bó lè dogun kó dogun bó lè dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀ nínú àwùjọ tí gbogbo abá gbójú kú òun bẹ́ẹ̀ tábá ní ẹ̀kọ́ kúkú kàn wá tí wọ́n ní ẹ̀ tí wàhálẹ̀ bá dé kò sẹ́ni tí ó yọ lẹ́nu wa o gbogbo wa náà ni ó kó yọ eléyìí ló fà á táà fi rí wípé al-islah kíyàn máa ṣe àtúnṣe nínú àwùjọ àwọn in tó bá kù díẹ̀ káàtó àbẹ́yìn tó kú púpọ̀ káàtó gan ká má dákẹ́ lórí ẹ̀ ká máa wo ọ̀nà wo ní ọ̀nà àbáyọ sí àwọn ìbàjẹ́ yìí eléyìí ó bẹ̀rẹ̀ jẹ́ èròǹgbà mùsùlùmí fàwọ́lẹ̀nù ẹlẹ́ẹ̀kejì ìgbàlódé pé nínú àwọn ojúṣe tọ́lọ́run gbélé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar ká máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wípé eléyìí ló tọ́ eléyìí ni ẹ ṣe eléyìí ló da eléyìí ni ẹ ṣe wan-nahyu munkar bá ṣe wá ń pàṣẹ dáadáa yẹn a ní gbójú kúrò níbi àwọn ìbàjẹ́ lọ́sẹ̀ bí mo ti ń sọ fún ọ pé kán ṣe ilé kan kírun kán gbàwẹ̀ ìgbà tó ń ṣe àwọn ìwà tó kù díẹ̀ káàtó ní iye òkè mi rárá ojú méjì yẹn náà ni mùsùlùmí ó gbà mú torí pé ọlọ́run ọba adẹ́dà nínú àwọn nǹkan tó fi ṣe wá ní àwùjọ àwọn àlè annabi muhammad sallallahu alayhi òun náà ni wípé a máa pa àwọn èèyàn láṣẹ dáadáa a sì máa kọ̀ àbàjẹ́ fún wọn ọlọ́run bá dédá ní kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar ọlọ́run ni ẹ̀yin lẹ fi ń da nínú àwọn ìran tá a gbé ìdìbò ọmọ ẹ̀dẹ́yàn kò sí tó bàtẹ̀ fi ń da kìí ṣe látara àwọ̀ yín o kìí ṣe látara àwòrán yín àbí ìrántẹ́ ti jáde rárá in tó fàtẹ́ fi dá nínú àwọn ìran mẹ́ẹ̀dẹ́ èèyàn òun náà ni wípé ta'muruna bil ma'ruf ẹ̀yin ó máa pa àwọn èèyàn láṣẹ dáadáa torí pé ibi dáadáa yẹn ní oríire ayé àtàkì àmọ̀mẹ́ fún wọn tó ń ti nira tí ó máa bá yín bẹ́ẹ̀ ní dákẹ́ tó ń ti sọ́nú káwọn yóò mọ̀ fún yín ẹ máa pa wọ́n láṣẹ dáadáa bẹ́ẹ̀ lẹ́ máa kọ ìwà àbàjẹ́ fún wọn lábẹ́ ìpàwọn èèyàn láṣẹ dáadáa ìkọ̀wà àbàjẹ́ òun náà nínú ọ̀nà tí a tún ṣe tí ó máa bá àwùjọ ní àìbáadàlá ní ṣókí islahul fard káàkà tún ṣe ara wa ní ọlọ́dọọdán wal mujtama' ká tún wá ṣàtúnṣe àwùjọ ṣẹ̀ríà ìsìláàmù kò fọwọ́ kékeré mú torí pé ìpìlẹ̀ tọ́lọ́run bá líkẹ́lá gbé wá sí ìpìlẹ̀ tó dá ìpìlẹ̀ tó mọ́ni àdámútọ́lọ́run bá líkẹ́lá dá wa àti ilé ayé tá ń bẹ nú ẹ̀ orí dáadáa lọ́wọ́n bá líkẹ́lá gbélé ìyẹn ló fà tọ́lọ́run bá dẹ́dàá tó fi ń sọ láyé kan náà kúránì wípé fa'akim wẹ́jì akali dini hanif fitrata Allahi allati fatara an-nasa alayhi ọlọ́ni ìrẹ́ ànábì dá ojú rẹ kọ ẹ̀sìn ọlọ́run tó mọ́ kanga fitrata Allahi allati fatara an-nasa alayhi torí wípé àdámọ́ kan ni fọ́nà ọba àlejò ọlá dá gbogbo ọmọ ẹ̀dẹ́ lé lórí àdámọ́ tó mọ́ kangakanga àdámọ́ tí ò ní àmúlùmálà àdámọ́ ìṣàtúnṣe ìmú ọlọ́run ọba dẹ́dálẹ́yọ ọ̀kan ṣoṣo àdámọ́ eléyìí tá a dá yín mẹ́rin nìyẹn ọ̀rọ̀ kan kí eléyìí lẹ́yìn òun náà ni ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu wọn ni ó ń ṣe ọlọ́run sọ wípé inna dunya حلوة خضراء وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فني الله وبعددا ń ṣe ọlọ́run ó ń fi ọ̀rọ̀ rẹ̀ yín kí ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn kí lọ́rọ̀ náà wọ́n ní ó ń ṣe ọlọ́run ní iná dúníà hulwa khadra ẹ̀rí ilé ayé in tó dùn tó tutù ní àdámọ́lé ayé nìyẹn fítọ́rọ̀ alé ayé ni ọlọ́run bá lè kí ọ láti dálé ayé dáadáa ìyẹn ló fi ń sọ láyé kan náà lùkọ́ pé wala tufsidu fil ardi ba'da islahiha ẹ má fọ́n ìbàjẹ́ káàkiri lórí ilẹ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tọ́lọ́run ti dálé ayé náà tó ti dáadáa gbogbo bàjẹ́ tá a bá rí lórí ilẹ̀ ayé ọlọ́run ò sọ̀kalẹ̀ láti sánmà àbí wáyé ń sọ̀kalẹ̀ yìí pé ìbàjẹ́ lè sọ̀kalẹ̀ rárá gbogbo bàjẹ́ tá a bá bá lórílẹ̀ ayé ọwọ́ ara wa ni innovations ni ọmọ ẹ̀dẹ́ èèyàn ló ń ṣe kí ni àwọn ni wọ́n ń ṣe eléyìí fúnra wọn yẹn ló ń ṣe lọ́wọ́ sọ wípé ẹ̀rí àdámọ́lé ayé in tó tutù tó rẹwà ni ìgbà tó lọ́run ti dálé ayé tó tutù tó rẹwà ó wá fi yín ṣe olùjẹgàba ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ èèyàn fàyínà Allah mustakhlifakum fiha ó wá tarí sílé ayé kẹmọjẹ olùjẹgàba lórí ilẹ̀ ọlọ́run fàyánzóru kayfa ta'malun ó wá ń wòye báwo lẹ́ ti ṣe àlámọ̀rí ilé ayé tẹ́ẹ̀tẹ́ dání abẹ́ẹ̀dá gbogbo ẹ̀rú mọ́ra wọn. ibadallah láyè síyè méjì àwọn ọmọ ẹ̀dẹ́ àti dá gbogbo ẹ̀rú mọ́ra wọn àdámọ́tọ́láwọn bá lékè ọlá tó gbélé ayé lé lórí dáadáa tọ́lọ́run fi ṣe tó lé ayé tó ṣe wípé òòrùn ń yọ lásìkò tó yẹ kó yọ òjò ń rọ̀ lásìkò tó yẹ kó rọ̀ àwọn irúgbìn jáde níbi tó yẹ kí wọ́n ti jáde àwọn omi náà ń wà nílẹ̀ tọ́mọ èdè yẹn ń lò gbogbo ń tá a ṣe lé ayé dáadáa tọ́lọ́run bá lékè ọlá tó ti fún wa lélẹ́yìí àmọ́ kí ni àbọ̀jáde rẹ̀ àbọ̀jáde náà ni wípé àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn à ń da gbogbo ẹ̀rú mọ́ra wọn látara àwọn tàtọ̀rùfáàtì wa àwọn ìwà wa àwọn ìwà ọwọ́ wa ọ̀rọ̀ ẹnu wa ìṣe wa ìwàsí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti mú àdámọ́lé ayé tó dà yẹn àti ń yí kádàrá rẹ̀ fi ń yí padà. Ibadallah ìtò ń tọ́ka sí ni wípé láì síyèméjì abùkátà sí ìntàfi máa ṣàtúnṣe tàfi máa ṣàtúnṣe ìyẹn ló fà á tó ṣe wípé ọ̀kan nínú àwọn àfà Sheikh Sayyid Hussein al ọ̀kan nínú àwọn àfà láti Kuwait ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa al-Islah kí wọ́n máa ṣàtúnṣe àwọn kásọ̀ síra wọn yìí lórí islahul mujtama ìṣàtúnṣe àwùjọ wọ́n ní wal islah huwa takwim ma inharafa min ahwal al-fard wal jama'a wọ́n ní ẹ̀rí ìṣàtúnṣe àwùjọ ó ní ká mú àwọn nǹkan tó ti yẹ̀ kúrò lórí àdámọ́ ilé ayé yẹn ká dá wọn padà sórí ìpìlẹ̀ wọn min ahwali al-fard aw al-jamaa nínú ṣe sí àwọn èèyàn ni àbí nínú ṣe sí àkójọ àwọn èèyàn أو إطلاء ما فسد من العلاهك بين اثنين أو بين طائفتين wọ́n ni àbíkó wípé àwọn ìṣe tó ti bàjẹ́ láàrin àwọn èèyàn síra wọn bóyá èèyàn méjì ni àbí èèyàn tó ṣe wípé wọ́n pọ̀ ni àbí àwùjọ àwọn èèyàn ni ká ṣe kí ni ká ṣàtúnṣe kíní wọ̀nyí àlàámù tàbí ṣẹ́rà yìí hàní lórí òṣùwọ̀n tí ṣẹ̀ríà Islam tó ṣe kí ni tó gbé kalẹ̀ yẹni pé tẹ́ bá ṣàtúnṣe ara yín tẹ́ bá ṣàtúnṣe àwùjọ ẹ bọ̀rọ̀ ní guideline code of conduct tẹ́ code of conduct yẹn ni kí ni òun náà ni sharia islam òfin ọlọ́run tó ṣe pé òun ló dá yín òun ló mọ̀ yín òfin rẹ̀ lẹ́lò láti fi mú àtúnṣe báwọn nǹkan tó kù díẹ̀ káàtó nínú àwọn nǹkan tẹ́ ṣe kí ni tẹ́ ṣàkíyèsí sí àfáyíwá tẹ̀síwájú wípé وبالتالي ما كان موافقا مع فطرة الإنسان ومنتجما àfáàní ẹ̀rí nínú tó kún ọ̀rọ̀ tá a sọ yìí wọ́n ní makana muwafakon òun ni tí ó máa ṣe déédé ẹ́ yóò máa ṣe déédé máa fitratil insan pẹ̀lú àdámọ́ta ọmọ ẹ̀dẹ́ ìlé lórí because in ti ṣe rí àyẹn tàbẹ́tẹ́ fi tàbí kì yẹn in tó máa darí yín lọ òun náà ni gbogbo àwọn nǹkan tí ó ṣe déédé pẹ̀lú àdámá ọmọ èdè èèyàn wọ́n mú sájìmẹ́n máa yìí wọ̀dọ̀mírì yìí ákìlì yìí in tí ó ṣe déédé yìí yóò tún wá máa bẹ ní pẹ̀kínrẹ̀kí wọn àwọn kan láti ṣàtúnṣe wọn yóò ma jẹ́ nǹkan tí ó bá ìpìlẹ̀ wọn mu lórí bí wọ́n ṣe ń bẹ nílé ayé bákan náà yóò máa bá ìpìlẹ̀ wọn mu lórí kílà àwọn fílíǹsì wọn nítọ́mọ̀ èdè yẹn tó fẹ́ yóò bá mu torí pé yẹn bá mu bákan náà wà àkìlì yìí àti tó jẹ́ làákàyọ̀ ọmọ yẹn tó ṣe pé ńgbà tá a bá ń gbé fún pé àtúnṣe eléyìí eré ní kò ṣe yóò bá làákàyè rẹ̀ mu làákàyè wo ni làákàyè ìpìnlẹ̀ rẹ̀ nígbà tí ó ti ṣe kíni nígbà tí ó ti bàjẹ́ bí ìgbà tó ṣe wípé a rí èèyàn tó ṣe wípé látara àwọn ṣe tí ẹ̀ bóyá nínú nǹkan tó ń mú ó wá ṣe kíni làákàyè wá yẹ̀ látara nǹkan tí wọ́n mú làákàyè dàrú mọ́ra wọn tẹ̀sí wọ́n bá tún ṣe afẹ́dá padà sí ìpìlẹ̀ mi ìpìlẹ̀ wo ìpìlẹ̀ ìgbà tí làákàyè ẹ̀yẹ tó wà sẹ̀líìmà tó dúró tó lálàáfíà tí nǹkan kò tí ì wọ̀ nígbà yẹn sọ̀fà nígbà tí wọ́n fẹ́ tún ọmọ ẹ̀dẹ́ yẹn ṣe á dá wọn padà sí ìpìlẹ̀ ìpìlẹ̀ tọ́lọ́wọ̀n bá ní kí wọ́n tó ṣe kí ni tó gbé wọn lé lórí wọn ní ìpìlẹ̀ yìí ni àfáyín ìpìlẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́pù sọ pé fitrata Allahi allati fatara an-nasa alayhi àdámọ́ kan tó ṣe wípé adá ọmọ ẹ̀dẹ́ èèyàn lé lórí òun ni ibadallah ṣókí ń tábà yìí ń sọ òun náà ni wípé kò sí àwùjọ náà lágbàáyé tí ó máa bùkátà sí al ìṣàtúnṣe tí ó máa lọ yaumiyan ní ojoojúmọ́ tí títọ́ fi padà dé bá àwùjọ náà kọ́ ní à àwùjọ ti wà yìí ó kẹ̀pẹ́ bàtà ní ó bá kọ́ ọ̀kọ́ ní wọ́n ní à kódà ọlọ́run tẹ́ bá dé amẹ́ríkà in fact ọlọ́run à láìpẹ́ wọ́n wà perfect mẹ́ kò sí tó ń jẹ́ perfect life yẹn ni wípé ìtẹ̀mí tí ò lábàwọ́n kan ìwọ tó bá wo news wàá rí bí ọjọ́ mélòó kan ẹ̀rí pé wọ́n yẹ̀ ṣèdájọ́ kan tán bóyá àná ni lórí nǹkan tí ọ̀kan àwọn agbófinró wọn ọlọ́pàá ó mú kan mọ́lẹ̀ nínú àwọn èèyàn dúdú tó ń gbé bẹ̀ ó wá fi eékún ó wá fi mú lọ́rùn mọ́lẹ̀ ó wá fẹ́ lọ́rùn mọ́lẹ̀ títí débi wípé ìyẹn wá ń wípé i sábà pa ní perfect society ṣé perfect society nìyẹn ethan ìtọ́ túmọ̀ sí ni wípé kò sí àwùjọ kan tó ní alkamal ìyẹn ni wípé tó ní perfection kamaliya yẹn ìpípé yẹn kò sí nínú ìròyìn gbogbo àwùjọ pátápátá láàbì Saudi yà kódà kìí ṣe Saudi àbí gbogbo ilẹ̀ lárọ́ ká ní àtẹ́mádébìbà ah, yìí ah, kò sí kùdìẹ̀kùdìẹ̀ tí wọ́n nínú àsìgbọ́ èèyàn ìyẹn lẹ́ẹ̀rí àwọn ẹlòmíì mo rí nínú àwọn èèyàn kan ládùúgbò wa ó máa ń mu sìgá díẹ̀díẹ̀ báyìí ni nígbà tó wọn kára àwọn náà bá lọ sí áàjì nígbà tó dé ó ti áàjì dé pálí sìgá ẹ̀ ó lé mẹ́ta sí i pálí sìgá rẹ̀ ó lé mẹ́ta sí ah, ó tún pín bọ̀tún yẹ kẹ́ fi apá ẹwọ apá ẹ stop gbogbo yẹn ah, wọ́n mú yálàyà sìgá ní Saudi o tẹ bá dé ah, àwọn Arab káyì yàbàyàbàyàbà wọ́n mú ṣége sìgá mú tó tó tó àwọn Arab tó mú sìgá yẹn sí Kùránì tí yín nìyẹn àbí gbogbo dáadáa tí wọ́n ṣe ẹ̀yìn orí kan mú wá ìdàkejì lẹ́ mú wá tíjọba àlígó mọ̀ sọ wípé mokas are liable to die young ó sì dáadáa mú yìí ogun mọ́ta but ìròrí òun ni tó ní problem ẹ̀ ni wípé ó wípé tó ń bá dé Saudi amalaika ló máa bá ń bẹ̀ ìyẹn ló fà wípé nínú àwọn Yorùbá tí ó bá mú pọ̀ tó ní wọ́n ní káwọn ah kìíní kan wọ́n ṣe báyìí yóò wá múra kankan egun wọn afẹ́ mọ jáde lórí ẹ̀ wọ́n ní afẹ́ ah, ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn èèyàn ló wà ń sáábí náà wọ́n ìṣe mọ̀láìkà àwọn náà wọ́n máa rí nǹkan míì tí wọ́n máa rí ṣe àìmọye ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì táwọn náà máa ṣe kí ni tí wọ́n máa ṣàṣì tó jẹ́ pé ìyìn tẹ̀wà ń bíbà ẹ̀bẹ́ Islam ò fi kọ́lọ̀ kò fi Islam ò fi yẹn tó kò sí ọlá kan fún lárúbá kan lórí èèyàn dúdú bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí Muhammad sallallahu alayhi wa sallam bó ti sọ bẹ́ẹ̀ ni ò sí ọlá kan fún èèyàn dúdú lórí lárúbáwá illa bi ish at lẹ́yìn ìpayọ̀ ọlọ́run ẹ̀tọ́ bá payọ̀ ọlọ́run ni inna akramakum inda Allahi atqakum àwọn tó fi lápọn níwájú ọlọ́run òun láwọn tó ṣe kí ni àwọn tó bá payọ̀ ọlọ́run òun misplace priority yẹn bẹ́ẹ̀ lẹ́mọ̀ rí inú àwọn àfáàmì náà tó máa múra kankan wọ́n sọ wípé àyíká ah, ẹ̀sọ́ kọ́mọ́ ṣe àkúrà wọn ṣe ń sáwọ́dí rárá ìta fi mú okùn yẹn wá ní wípé kò sí àwùjọ náà tó ṣe kí ni tó perfect gbogbo àwùjọ ni ó máa nídìí àtúnṣe tí àwùjọ ò bá ti wá perfect á jẹ́ pé àwọn èèyàn tó wà náà náà ò ṣe kí ni wọn perfect àwọn náà máa nídìí àtúnṣe ìyẹn ló fà tó ṣe wípé tá bá wo ètò ṣẹ̀ríà Islam ó gbé àwọn ètò kalẹ̀ ní àwọn nǹkan tá a máa fi ṣe àtúnṣe ìjẹ́ èèyàn ọmọ ẹ̀dẹ́ èèyàn ọlọ́kan dáwà kalẹ̀ kó nígbà tó ti jẹ́ mùsùlùmí ó dáa má ṣe ẹ máa lọ bẹ́ẹ̀ níta àlámọ̀rù ọ̀rọ̀ ti tán kò nídìí tó bá ti jẹ́ mùsùlùmí yẹn àbíkà wọ́n sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu khalas bàbá ti pé kẹ́lìmà kò wá ní kankan mímá kò ṣe nkankan mímá ṣé ọ̀rọ̀ ẹ̀tí wá tán sílẹ̀ ní rárá ọlọ́run ò tó bẹ́ẹ̀ ọlọ́run gbé àwọn ètò àwọn ètò kalẹ̀ ní tó ṣe wípé ta bá ń tẹ̀lé àwọn ètò yẹn a máa rí àkọ̀tún dáadáa nínú àlámọ̀rí wa bákan náà kíní yóò máa ní rípù ìfẹ́ lórí kíní lórí àwùjọ tàbábára wa ibadallah a súré wọnú alukur'an láti wo kílọ̀ lọ́wọ́n ọba adẹ́dà ló sọ fún wa nípa al ìmọ̀ ṣe àtúnṣe ìyálà ọlọ́dọọdọ́ ni àbí àpapọ̀ awòkèlè ọlọ́run ọba dẹ́dà ló sọ fún wa torí pé àlámọ̀yà wa mùsùlùmí ó sẹ́rí padà sí kí ni tọ́lọ́run ọba tó dá wa tó sọ kí ni tí Anabi Muhammad sallallahu alayhi wa sallam ànábì gbẹ̀yìn kí ló sọ eléyìí náà ni tó bọ̀rọ̀ múmú lẹ́mìíwájú gẹ́gẹ́ bí mùsùlùmí kìí ṣe kí ni àfáà lágbájá sọ àbí kí ni àfáà tàmẹ̀dú sọ tí n tó fà lágbájá bá sọ tó bá ti ṣe déédéé n tó ń bẹ́nu kùránì ọlọ́run samar hadambihi alhamdulillah ifat àtẹwọ́gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ tí àfà lágbájá sọ àbí àfà tàmẹ̀dú sọ tó bá ti takò tó ń bẹ́nu kíra ọlọ́run tó ń ṣe alukur'an àbótakò súnà nígbà muhammad sallallahu alayhi wa sallam kò sí bí àfáà náà ṣe lè fìlìgbọ̀n tó a ní kó má bínú kìí sọ̀rọ̀ ọjà a ní kó ra mú dání torí pé ọ̀rọ̀ yẹn ṣe kí ni ó tako ti tọlọ́hun ó tako ti ànábì ìyẹn ló pàṣẹ yẹn pé gbogbo ń tán bá yẹ̀ wò nínú àlámàrí wa a lọ wo nú alukur'an bẹ́ẹ̀ là lọ wo nú ahadith ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. tabawo nu súratu nìsa nǹkan bí àyà one one four àyà one hundred and fourteen ọlọ́run bá dẹ́ta ní la khayran fi kathirin min najwahum illa man amara bis-sadaqa aw ma'rufin aw islahin bayna an ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ọlọ́ni làkọ́ ìrọ̀fí kẹsìrì mi nàìjíríà ahùn ọlọ́ni kò sóore níbi àpéjọ wọn tí wọ́n péjọ káwọn èèyàn kóra wọn jọ kí wọ́n pọ̀ jàǹtìrẹrẹ kò fi bẹ́ẹ̀ sóore mẹ́ ìdí ó máa mú oore wá sórí inú àwùjọ wọn yẹn ìlà mẹ́rin àmàrọ́bí sọ́dọ̀kọ̀ àfi tó bá ṣe wípé nínú àpéjọ wọn yẹn wọ́n ń para wọn láṣẹ ìmọ̀ ṣe ìtọ́rí àánú ìmọ̀ ṣètọrẹ àánú fáwọn èèyàn ẹ̀rí nínú ìṣètọrẹ àánú fáwọn èèyàn pé dáadáa nìyẹn àwọn màrúfin àbí inú àpéjọ wọn yẹn wọ́n ń para wọn àbí wọ́n ń pa àwọn èèyàn láṣẹ dáadáa wọ́n ń para wọn láṣẹ dáadáa bẹ́ẹ̀ ni wọ́n ń pa àwọn èèyàn náà láṣẹ wípé ànífẹ́ ẹ ṣe dáadáa ẹ mọ́ wùwà àbàjẹ́ àwọn islahin bayna nas àbí kó ṣe wípé wọ́n ń try láti ṣe àtúnṣe àwọn nǹkan tó bàjẹ́ láàárín àwọn èèyàn àwọn nǹkan tó kù díẹ̀ àbókù púpọ̀ káàtó lára wọn wọ́n ṣe kí ni wọ́n ń ṣàtúnṣe rẹ̀ ọlọ́ni wọn mọ́ yẹ́ kìdì tí rọ́ àmàrùdọ̀tìlá gbogbo ẹnikẹ́ni tó bá wá ṣerú eléyìí tá a sọ yìí àwọn nǹkan tá a kàkalẹ̀ yìí tó ṣe wọn lẹ́ni tó ń wọ́ ojú rí ọlọ́run fọ̀kọ́fọ̀nù tí ìyá náà rí mà irú ẹni bẹ́ẹ̀ à á fún ní ẹ̀san tó tóbi sọmọ pé lórí dáadáa tọ́lọ́run fi sàn lẹ́sẹ̀ lórí ẹ̀ òun náà ni a ṣe àtúnṣe ń taari kókù díẹ̀ káàtó lára àwọn èèyàn lára àwùjọ tá à ń bẹnu ẹ̀ ọlọ́ni eléyìí ni àwọn nǹkan tí ó dáa bákan náà tabalawonu suratul uhud suratul uhud aya one hundred and sixteen tẹ́ẹ̀dẹ́ one hundred and seventeen ọlọ́run bá àdékẹ́ ọlọ́run bá dẹ́dà ó ń sọ nípa àwọn ọ̀ràn kan ọlọ́run ní falawla kana minal quruni min qablikum ulu bakiyya yanhauna anil fasadi fil hard إلا قليلا ممن أنجيناهم منهم واتبع الذين ظلموا ما أطرفوا ما utrifu فيه وكانوا مجرمين. mujrimin Allah ni ìbá ṣe wípé nínú àwọn ìran tó ti kọjá lọ tí wọ́n ti gbàwájú yín ìbá ṣe pọ́ ń bẹ nínú wọn ni ulu baqiyatin àwọn tó ṣe pé wọ́n jẹ́ onílàákàyè àwọn onílàákàyè àwọn olùbẹ̀rù ọlọ́run yanahawna anil fasadi fil tó ṣe wípé wọ́n wá máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn àwọn ìbàjẹ́ táwọn èèyàn fẹ́ máa wù lórí ilẹ̀ àwọn àyídá wọ́n fẹ́ máa ṣe àwọn àwọn akọ̀gbọ́n pé no rárá àlélé yìí ò dá ẹmọ́jì á ṣe àlélé yìí ò dá ẹmọ́jì ká ṣe illa qalilan mimma anjaynahum minhum ọlọ́ni wọn ọ̀pọ̀ nínú àwọn tó kọjá nínú àwọn ọ̀ràn yìí àwọn èèyàn díẹ̀ náà láàárín ló ti wí pé àwọn dúró àti máa ṣe kí ni àti máa kọ ìwà àbàjẹ́ táwọn èèyàn máa mú wá ọlọ́run ní wọ́tábà alladhina zalamu ma utrifu fihi wa kanu mujrimin ọlọ́run ní àmọ́ sọ̀rọ̀ àwọn èèyàn ní táwọn èèyàn ṣe kí ni ìwà ìbàjẹ́ àti yòdòyòdò lé ayé wọ́n ṣe táà ti máa tẹ̀lé ọlọ́wọ́n ni wama kana rabbuka liyuhlikal qura àmọ́ ọlọ́wọ́n bá yí kò ní máa pa àwùjọ kánrún bizulmin látara ìwà bàjẹ́ ìwà burú táwọn èèyàn wù ń bẹ́ẹ̀ wọ ahàlùwà mùsùlùmí nígbà tó bá ṣe wípé àwọn aráàlú yẹn àwọn tó wà ń bẹ̀ tí wọ́n pọ̀ àwọn ẹni re àwọn tí wọ́n ṣàtúnṣe ni àwọn náà dákẹ́ báwọn èèyàn ṣe ń hùwà àbàjẹ́ bẹ́ẹ̀ làwọn náà mú àtúnṣe wá nínú ẹ má jẹ́ ká ṣe báyìí eléyìí ló tọ́ eléyìí ni ẹ jẹ́ ká ṣe so báwọn tó hùwà àbàjẹ́ yẹn bá ṣe ń hùwà àbàjẹ́ bẹ́ẹ̀ làwọn tó ń túnṣe náà dìde àwọn náà ò dákẹ́ so tó bá rí báyìí ọlọ́run pàdéhùn pé òun ò nípa àwùjọ kan nu o lódì wọn gbà tó ṣe wípé àwọn tó ń ṣàtúnṣe wọn wà ń bẹ́ẹ̀ táwọn ọba yìí kí ni tí wọn bá dákẹ́ ẹ jẹ́ ká wo àyà kan sí àwọn àyà tó sàn lórí ìṣàtúnṣe àyà tó pọ̀ dáadáa ni. Àbọ̀nù Suratul Baqara àyà ṣọ́kànlá sí kejìlá ọlọ́ni wàídá kílẹ̀ láhùn látúfìdú fìlhard qalu innama nahnu muslihun ala innahum humul mufsidun walakin la yash'urun ọlọ́ nígbà tó máa ń sọ fún wọn tó bá ń fi tó wọn létí wípé látúfìdú fìlhard ẹ mọ́ wà bàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run qalu èdè tí ó mọ̀ jálẹ̀ ní wọn náà ni pé innama nahnu muslihun rárá o atáyéṣe làwa o àwọn atáyéṣe gidi làwa jìdàn àwa àwọn nú ọlọ́ni àlá innahum humul mufsidun ẹ̀já gbọ́rọ̀ àwọn oníwà bàjẹ́ ni wọ́n kúrò bó ti pé tí wọ́n ṣe yẹn gan kò wọn àwọn wọn àmà àmọ́ ìwà bàjẹ́ òun ni òun ọwọ́ wọn ọlọ́wọ́n bá dẹ́dàá òun ni tó ń sọ léyìí fún wa tọ́lọ́ bá ń sọ léyìí fún wa ó túmọ̀ sí pé nǹkan kan náà lọ́lọ́run fẹ́ ká tún ṣe torí pé tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ al bẹ́ẹ̀ ni ó máa sọ̀rọ̀ al-kini al-ifsad ìbàjẹ́ a ní mọ rí àtúnṣe tí ò bá sí kí tí ò bá sí bàjẹ́ a ní rí àtúnṣe lónìí ìgbà tí ó bá sí ìbàjẹ́ ìbéèrè tá a mọ béèrè ni wípé ó dá ṣé ìbàjẹ́ wà bí ò sí ìbéèrè yẹn nídìí ánsà bí ò nídìí wàláhì ìbéèrè yẹn ò nídìí ánsà because ìbéèrè yẹn fúnra ẹ̀ gan èsì ni ìbéèrè yẹn èsì ni fúnra ẹ̀ tẹ bá dijú tẹ bá là ẹ̀ rí bàjẹ́ kan kódà tí wọn bá dijú pé mi ò tiẹ̀ fẹ́ rí nǹkan kan mọ́ wàá sì máa fi sí gbọ́. tó bá fi nǹkan bọ etí yẹn gan ó dá mi ìdí gbọ gbọ́ kódà wàá máa gbóòórùn gan wàá gbóòórùn àbọ̀ ní gbóòórùn oríṣiríṣi ó ti pọ̀ rẹpẹtẹ àìmọye mi wàá mọ̀ bóyá tó pọ́sibú tí ẹ máa mú ẹ̀ náà ni ó dá nígbà tí mi gbọ́ mi ò ó yá kí má gbóòórùn tíkan bí ọjọ́ mélòó kan níbi sáìdì ọ̀dọ́ wa àwọn yẹn kóra síta báyìí wọ́n ń jà gidi gan ni o àwọn yẹn sáà ń bá wọn parí ẹ̀ ni àwọn yẹn ń kọ́ńplé wípé ojoojúmọ́ báyìí táwọn bá ti sùn nu yàrá báyìí òórùn gbóló máa jí àwọn lẹ̀ àti gbogbo ara lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wàá léwọn ẹ kúrò lẹ́yìn ìpùlẹ̀ ọ̀dọ́ ẹ ti ẹ̀sánú wa àwọn sọ pé àánú náà ṣe bí yàrá lẹ́yìn wa ṣe bí tàlà wá wà. ẹ̀yìn wà ń ta àwọn wà nù yàrá tó àdáwò wà ní bọ́ọ̀dì wà nù yàrá yẹn àwọn iná sọ wá dàrú tán ní kọ́sàbá wọn yanjú ẹ̀kẹ́ àníkà ti mọ́ ni ìbá ní àyè gbélé ẹni apapádá àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyẹn ó dà apádá nìkan kọ́ mọ́ lọ́wọ́ yìí o ọrùn gan ti ń tẹ̀ imú gan nú àdánwò tá a bára nú ni. tọ́lá bá ti ń sọ̀rọ̀ àtúnṣe a jẹ́ wípé ìdàkejì ẹ̀ ìbàjẹ́ wà ńlẹ̀ ni ìbàjẹ́ wà ńlẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run bá àlékè ọlá ní àìmọye ọ̀nà ló ti kọ fún wa ní alukur'an lórí kíni lórí ìwà àbàjẹ́ táwọn èèyàn máa wù tí ó máa jáde látọ̀dọ̀ àwọn èèyàn tẹ̀fọ́lọ́wọ́n bá dúdà ní zohra al-fasad fil barri wal bahar bima kazabat aydin nas ọlọ́run ní ìwà àbàjẹ́ ó ti kálé kákó ìwà àbàjẹ́ ti pọ̀ lórí ilẹ̀ ó ti pọ̀ lórí omi kò síbi tẹ́fẹ́ sá sí kò síbi tẹ́fẹ́ sá sí ìkánú àwọn àtàtìsà àwọn ni àkànkọ́rọ̀ àwọn travel wọ́n wá ń narétì wípé in fact lítà ọ̀rọ̀ inú àwọn bàjẹ́ gan wọ́n ní gbogbo sáìdì kọ́nà ìlú àwọn táwọn filẹ̀ àwọn sàrí pé àwọn náà ti ní bẹ́ẹ̀sì oríṣiríṣi bẹ́ẹ̀sì bẹ́ẹ̀sì bí bẹ́ẹ̀sì ṣe pọ̀ ní Èkó bẹ́ẹ̀ làwọn bẹ́ẹ̀sì yẹn náà pọ̀ mẹ́rin kan ṣe bẹ́ẹ̀sì lásán àwọn sàrí pé àwọn náà ń dáná iná àdògán níbẹ̀ ní màbóyóyé àgbọ́yé ẹ̀ẹ́ ẹ̀ máa ń pẹ̀ barakallahu fikum afa ni ẹ̀ẹ́tàn bá ti ẹni wọ́n nígbà táwọn délé wọ́n ní àbúrò àwọn wọn sọ pé ah, kí ló ń ṣẹlẹ̀ báyìí ní ọ̀dọ̀ wa yìí náà wọ́n náà ní àníbo ah, wọ́n náà ní ah gbogbo àwọn bẹ́ẹ̀ ta mọ́ nílé náà ló ti wà ń wọ́n ní àà ah, tèmi bí ìjọ wẹ́ẹ̀dẹ̀ ni àìrọ̀ o wọ́n àpọ̀ o àwọn míì ti lọ bí tẹnu wọn ni o tó bá dalẹ̀ ẹ̀ mọ̀ wípé àwọn ọ̀rọ̀ náà jánà bí ó jánà zohran fasad filibari walbahar ìwà àbàjẹ́ ti káàkiri everywhere tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nínú tẹlifíṣàn ni wọ́n ti wò kó ń ṣe ní tẹlifíṣàn máa nìkan afá tí ó máa ṣe wá sí ń ta ìwà àbàjẹ́ wà nù yàrá rẹ̀ káàkiri everywhere ọlọ́ni bìmá kásàbá áìdì náà eléyìí tó sokùn fẹ́ òun náà ni àfọwọ́fà àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn fúnra wa níta fọwọ́ ọjà tààrà chéńjì ẹ̀ là ń gbà ọjà tààrà chéńjì ẹ̀ nìyẹn so kíní ẹ ti pọ̀ gan sábàbí pípọ̀ rẹ̀ náà ni ìṣàtúnṣe ò bọ̀rọ̀ mẹ́hẹ̀ẹ́. kò bọ̀rọ̀ kéré ní náyà àwa mùsùlùmí náà tábọ̀rọ̀ jẹ́ kí ni abọ̀rọ̀ jẹ́ atáyé ṣe ẹ lọ́wọ́ suratul A'raf aya fifty six gbàtọ́lọ́wọ́ bá alikẹ́ láńtọ́rọ̀ pàbàjẹ́ ọlọ́ni wàlá tusidu fil ardi ba'da islahiha wad'uhu khawfan wa tama'a inna rahmatallahi qarib minal muhsinin fínidọ́lọ́wọ́ bá alikẹ́ láńtọ́rọ̀ ọlọ́ni ẹ má tún bà orílẹ̀ ọlọ́run jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run baliki láti bá yín ṣe dáadáa lẹ́yìn ìgbà tọ́lọ́run baliki láti ti bá yín perfect situation lé ayé ó ti tó dáadáa fún yín ẹ má tún mú bàjẹ́ wá síbẹ̀ ẹ páyàn ọlọ́run yìí ẹ bẹ̀rù rẹ̀ ẹ má pé lẹ́ni tẹ́ ń wárìrì fún torí pé ọlọ́run bá dẹ́dà ó súnmọ́ gbogbo àwọn ẹni ire tí wọ́n bá ń wúwa re tí wọ́n ń sọ̀rọ̀ re ọlọ́run ọba àlìkẹ́ láṣẹ kí ni ọlọ́run ọba súnmọ́ wọn ẹ̀lọ́wọ́ suratu Muhammad nǹkan bíi àyà twenty two dé twenty three ọlọ́run ní fahal asaytum in tawallaytum an tufsidu fil ard wa tuqatti'u arhamakum ulaika alladhina la'anahumullah fa'asammahum wa ọlọ́ni fahal asaitum ìntàwọlẹ́ìtùm ṣé kí ọlọ́wọ́n bá lé kí ọlá tó bá fún yín ní ìkápá lórí ilẹ̀ àtúnfìdù filhad ìtẹ́ ẹ̀ máa fi ìkápá yẹn ṣe òun náà ni wípé ẹ máa produce ìwà àbàjẹ́ oríṣiríṣi ẹ máa produce ìwà àbàjẹ́ ọlọ́kan òjọ̀kan ìbàjẹ́ wa máa jáde látọ̀dọ̀ yín náà yóò máa jáde wàtúkọ́tẹ̀ ó àrẹ̀ hàmẹ̀kùn bákan náà okùn ẹbí ẹ máa gé ìyẹn ni pé nígbà tí ara bá dẹ̀ yín tá a gbé agbára fún yín lórí ilẹ̀ ìyẹn ni pé a jẹ́ kí gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ kó máa tóra wọn a jẹ́ kí ẹyẹ kó máa ké bí ẹyẹ kéku máa ké bí eku ṣé èyí tẹ́ ti dúpẹ́ fọ́lọ́hún ìtẹ́ máa fi ṣe òun náà ní ìwà àbàjẹ́ ẹlòmíì ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun àti mọ́sálásí ọ̀rẹ́ ni wọ́n nígbà èmi kankan òun àti mọ́sálásí tẹ́bá ti rí lọ́tún rí ni tẹ́bá ti mọ́sálásí lọ́sì rí lọ́tún òun ẹni mọ̀ pàdé mọ́sálásí òun ní ṣe dáadáa èèyàn jẹ́ kí chẹ́ńjì díẹ̀ tó lọ́wọ́ kí chẹ́ńjì díẹ̀ tó lọ́wọ́ yóò di wípé ẹ̀wà ni ilẹ̀ tó ti ń fọ àgétẹ́lẹ̀ tó náà ti ń so lẹ́nu kápá nǹkan díẹ̀ tọ́lọ́wọ́n bá alíkọlá adigun e ẹ̀sán ọ̀nà bá bẹ ọlọ́run gbàdúrà jẹ́ pé àwọn prayer contractor náà wà akáwọn kúmúlá adéléyìn àbáyínlé àti tàdúrà kalẹ̀ tẹ́bá ti wọlé báyìí dára ti sílẹ̀kùn ẹ̀yìn àtàdúrà ilẹ̀ ẹ̀jọ̀ wọlé ẹ̀ kọlura yín ni fáàmọ́ jọ̀dí mọ́lẹ̀ ẹ̀sán ọ̀nà bá bẹ ọlọ́run kò lè kírun mọ́ ẹ máa bá abẹ ọlọ́run àwẹ̀ ló dé yìí kò lè gbàwẹ̀ àìmọye ọmọ mùsùlùmí tí ó mọ̀ lọ gba rìpọ́ọ̀tù inú ń dùn mí nínú àwẹ̀ inú ń dùn mí ni ó mọ̀ sọ ó ń bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí tó ṣe pé àwẹ̀ tá ń gbà yìí kọ́lọ́n balikẹ́lá kó gbà níjọ ti fún wa kó jẹ́ kárí tẹ olóore sínú ẹ̀ òun ni táwọn ẹjẹun mẹ́ta náà ni ìbẹ̀rẹ̀ àárín àti kíni àti ìparí ta ló fi ń ṣe ẹ̀yẹ́ ta ló fi ń ṣe ẹ̀yẹ́ nítorí ọlọ́run ọlọ́run ni mọ́nà àmìlà salihan falinọ́sì wà mọ́nà àtàhà fa'alayha wà ma rabbuka bi zallami lil abid eléyìí wọ́n ṣe nǹkan tó lé ọ̀rọ̀ ọlọ́run ṣe báyìí kórí báyìí ni question and answer wà ń bẹ̀ tó bá ṣe dáadáa ta ló ṣe fún ó ṣe fún ààrẹ tó bá wùwà ìdá ìwà àbàjẹ́ ta ni ó kò ríru ìwọ náà ni àwẹ̀ tán ní kò gbà ta ló lè san àwẹ̀ yẹ ìwọ ló ní irun tán ní kò kí ta ló lè san rẹ̀ ìwọ ni ṣe dáadáa sáwọn èèyàn ta ló ní ẹ̀san dáadáa yẹn ìwọ ni ṣe dáadáa fẹ́ ṣe dáadáa sára má parọ́ má jalè ta ló ní ẹ̀san gbogbo àwọn kinní yẹn ìwọ náà ni ìwọ ló ní gbogbo ẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi qudsi ó ṣe ọlọ́run ní innama iya a'malukum u'tiha lakum thumma uwaffikum iyyaha faman wajada khayran falyahmadullah wa man wajada ghayra dhalik fala yalumanna illa nafsahu ń ṣe ọlọ́run ní ẹ̀rí àwọn iṣẹ́ tẹ́ gbélé ayé yìí ṣe àwọn iṣẹ́ tẹ́ ṣe lé ayé yẹn òfin alákùn òun náà látijọ́ tábà yín tọ́jú pamọ́ kò tọ́nù gbogbo yìí tó ní kálukú yín bá wù kò sí bọ́ntrowé nínú wà àti bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ pamọ́ fún ma wá fi kún ìyá ha tó bá wá yá àwa kó wọn jáde láti wá fi ṣàn yín ní ẹ̀sán fàwọn wájàdà khairan fali ahmadullah ẹni tó bá di dáadáa gbà ní tiẹ̀ kí ló bá ṣẹlẹ̀ sí fali ahmadullah kó máa dúpẹ́ fọlọ́hún lórí dáadáa tó lè fi ọwọ́ rẹ̀ ṣe nílé ayé wọ́n máa ń wájàdà khairan zálí fọlá ẹlùmọ́nà ilẹ̀ náà sà ẹni tó bá rí ìdàkejì dáadáa ẹni pé tó rí ìyà gidi lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ ṣe wá lẹ́ran ìyà láyé lálùkìyàmà tóhun rí yá ọlọ́run kó má tẹ́ nìkan falẹ́ do not blame anyone ìlànà fà àyàfi ẹ̀mí ara rẹ̀ so yorùbá ní tọ́ bá ń tàn èèyàn méjì pàdánù rọ tẹ́ni tá ń tán ò bá mà ẹni tó tàn ẹ̀ ṣe kí ni òun náà mọ̀ pé òun tàn so má wulẹ̀ torí ara rẹ̀ in tó yẹ kó mójútó ṣe kí ni kó mójútó tẹ́bálónú suratul Qasas nǹkan bí àyà seventy seven ọlọ́run bá dédà ní wabtaghi fima ataka Allahu daral akhirah wala tansa nasibaka minad dunya wa ahsin kama ahsana Allahu ilayk wala tabghil fasad fil ard inna Allaha la yuhibbu al-mufsidin ọlọ́run wabtaghi fima ataka orí nínú àwọn nǹkan tá a fún ẹ tó ń bẹ lọ́wọ́ ẹ̀yẹn fi wá ojú rí ọlọ́run fi wá àlùkìyàmọ̀ ọlọ́run owó loní ni fi wá àlùkìyàmọ̀ ọlọ́run iyì lóní ni fi wá àlùkìyàmọ̀ ọlọ́run ipò lóní ni fi wá àlùkìyàmọ̀ gbogbo tó bá ní sáà máa fi wá ojú rí ọlọ́run máa gbìyànjú àti fi ṣètò lọ má jẹ́ kí nǹkan kan nínú àwọn kìnnìyàn kó bo ẹ̀sìn mọ́lẹ̀ mọ́ ẹ lọ́wọ́ torí pé ìsìláàmù ló borí gbogbo nǹkan ìkápọ̀ tó bọ̀rọ̀ borí ìsìláàmù lọ́dọ̀ rẹ lọ́dọ̀ gbogbo wa ọ̀rẹ́ wa la tẹ́ǹtọ̀nà sí ìbáka mi náà dúnìyà àwọn àpín tí náà nílé ayé ẹ̀mọ́ gbàgbé ẹ̀ lódì wọn wípé òun wá àti tẹ́ ọlọ́wọ́n bá dédà lọ́rùn àwọn àyíká sí kalẹ̀ fún ilé ayé náà nínú àwọn kan tó yẹ kó mójútó mọ́ra láre ìwọ́n náà ṣe kí ni mójútó wọn àwọn àǹfààní ilé ayé tí mo jẹ́ àǹfààní fẹ́yìn náà ẹ̀ tó ìsìláàmù ti ṣe kí ni ìsìláàmù ti báláǹsì ọ̀nà méjèèjì kí ni mùsùlùmí wa máa kó wa máa mójútó nítorí ẹ̀kọ́ mójútó lára ìyàwó ni lára ọmọ ni lára ẹbí ni wọ́n ti gbà ah, torí kọ́ sọ àráyè ah, ọmọ torí ẹ̀sìn ah, ló ń ṣe yẹn ọlọ́run bá dẹ́dà ó ti kí ni ó ti báláǹsì gbogbo ẹ̀ mọ́ra wọn ọlọ́run wa la tansa nasibaka mina dunya àwọn tó jẹ́ pín in ilé ayé ẹ má gbàgbé ẹ mọ́ra wọn láre wa ahsin kama ahsana Allahu ilayk wọ́n á máa ṣe dáadáa táwọn èèyàn bọ́lọ̀ ṣe ṣe dáadáa sí wọn náà wala tabghil fasada fil ard wa yu'dilal eléyìí ni ibi dẹ́rìí wà onímítà bẹ́ẹ̀ ti ṣẹ̀rí ó ní pé kí ni wala tabghil fasad fil ard má wà á máa fọ́n ìbàjẹ́ lórí ilẹ̀ ọlọ́run inna Allah la yuhibbul mufsidin torí pé ọlọ́run ọba òfìgbà kan nífẹ̀ẹ́ gbogbo àwọn oníwà àbàjẹ́ àwọn tó ṣe wípé ọjà táwọn ń tà alámọ̀rí wọn òun náà ni gbogbo tí ó máa mú bàjẹ́ bá ẹ̀dá ọlọ́run ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu tiwọn ọ̀rọ̀ bàjẹ́ ni ìwà táwọn máa wù ìwà bàjẹ́ ni àwọn ìṣe wọn ìṣe tí ó máa mú bàjẹ́ wá ni ìbá ní ìmàdó ìwomi ìmàdó wọdò ìmàdó ìwọdò kótóró kí lórúkọ ọmọdò ní ìgbà ti eh, hippopotamus àbí tó bá ti wọnú omi òun fẹ́ mú mi ni yóò kàn rú gbogbo ẹ̀ yóò da gbogbo ẹ̀rú mọ́ra wọn má jẹ́ kí ìṣe tiẹ̀ kó jẹ́rù yẹn má jẹ́ tó ṣe wípé yóò yọọ lérú yóò dọ̀nà rú yóò dá gbogbo ẹ̀ yóò bá fojú gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn wọn ní jàǹfààní rẹ̀ ńlé àwọn òbí rẹ̀ aládùúgbò ẹ̀ àwọn ẹbí kódà àwọn ẹranko ní àdúgbò gan tó bá ń bọ̀ àwọn gan lè ti dá mọ̀ wọ́n máa yá dànù bó sì ń bọ̀ o látara kí ni látara ìbàjẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n lọ tẹ́fù fasáàdì filhab má jẹ́ ni tó ṣe wípé yóò máa tàn bàjẹ́ káàkiri lórí ilẹ̀ ọlọ́run iná ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn tó bá ń ṣe kí ni tó bá ń tan ìwà àbàjẹ́ káàkiri káàkiri tó bá wo àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ní tó ń tọ́ka sí ni wípé à ń rí ìbàjẹ́ bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ń tẹ̀lé ọlọ́run máa ní kí láti confam ẹ̀ táwọn àbàjẹ́ ó máa ń ṣẹlẹ̀ lójú wọn bá ti ń rí bàjẹ́ a jẹ́ wípé abùkátà sí kámọ́rí kí ni àwọn tí wọ́n máa ṣàtúnṣe ìbàjẹ́ yẹn equation yẹn ó lágbára gan kẹrí tí kìíní yẹn bá ti fì síra wọn ọlọ́ọ̀bà àníkọ́lá ó sànù wa ni tí ìbàjẹ́ bá ti ìbàjẹ́ lọ bí lẹ́sẹ̀ eighty percent or ninety percent àwọn àwọn tó ń ṣàtúnṣe tí wọ́n ń ṣe dáadáa àwọn ojú bí ten percent lọ there is no doubt wípé ah wàhálà máa pọ̀ nínú àwùjọ yẹn tó ṣe wípé tábà ní ká mú ẹ̀gbáǹpù àpèjúwe irú eléyìí wá àáfà nàìjíríà náà pé àà ah, ah, ah, àwọn náà kẹ́yìn àwọn nàìjíríà náà ń tíráì níbi ìbàjẹ́ ọlọ́ọ̀bà dẹ́dà kó tún wá ṣe ìbò ókè ìbò lẹ́fẹ́ yà sí nínú alámọ̀rí wa nílùú yìí tí ò sí wá bàjẹ́ ń bẹ̀ ẹ̀kan tó kẹyọ̀ kan ó bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ ẹ̀sìn ó bẹ̀rẹ̀ ń bẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tí ó gbé àmọ́ náà ẹ̀sìn dání mọ́sánásí kan ní kọ́ìdà àmùkòkò mú fórúkọ bó mọ́sìn láti rí ojú bí ọdún mélòó kan àwọn jà ẹni tó jẹ́ akápò mọ́sánásí òun gbowó dání wọn lówó yẹn lọ bí five seventy years that should be the figure owó yẹn lọ bí five hundred seventy thousand naira owó mọ́tàlá tí wọ́n fẹ́ lo owó fẹ́ ṣe nǹkan lọ mówó wá bàbá bá lọ subhanallah ẹ mà eye tí kò ń ṣe fíìmù ní tó ni. mo lè mú wá dé mọ́ọ̀kì yẹn ẹ pé ìlú ni bàbá lọ mú jáde wọ́n ní bàbá lọ mú eighty five thousand naira jáde nínú èlò five hundred and seventy thousand naira bígbà tí bígbà tí yẹn wá ten thousand wá fi kún seventy thousand yẹn látàpọ̀ ọ̀tún wọn ló fi díẹ̀ bá wọn kún àkóso wọn sọ pé kọmọlò lọ náà yes short wọ́n wá pé committee meeting wọ́n wá pé eh, committee ká five seventy ló wà nílẹ̀ eh, eighty thousand lẹ́kúlẹ̀ àbábá bínú àwọn adamọ́ ẹ wà máa pàtàkì mọ́sálásí fún mi ní lọ́jọ́ pa àlàbò nírú búlọ́ọ̀kù rẹ̀ ẹ́ bàbá ọmọ mi bàbá bínú pé òní wá mọ́sálásí mọ́ wọ́n wá tún yan àwọn èèyàn pẹ̀lú leadership imam bàbá tó lọ ń bẹ bàbá ńlé bàbá tó forí ru blọ́ọ̀kù mọ́tàláṣí wọ́n ní ọ́sà lọ bẹ tòmí yá sọ́wọ́ pé ọ̀rọ̀ yẹn nídìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà tó sábà ti ẹ̀rú yẹn gbà náà wọ́n nídìí kéétéjà tó bàbá náà ti fi sísẹ́mù dá gbogbo ẹ̀rú so eléyìí wá pọ́n jàǹtì rẹ́rẹ́ ọ̀nà kan nìyẹn àbí àmọ́nà ẹ̀sìn gangan tó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn àmọ́nà ẹ̀sìn lórí bá a ṣe gbélé wọn lọ́dún ẹ̀kan gbé kalẹ̀ fáwọn èèyàn ẹmà nínú tí ò múyẹ̀ méjì dání nínú tí ò fẹ́ múyẹ̀ méjì dání wípé àwọn èèyàn ti jàǹbá àmọ́nà yẹn náà lórí in tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn fẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn láti ń sọ yìí táàtì ẹ̀ sí àìkánlẹ̀kùn a ń bèlè ń tàṣí páwọ́ àti lẹ́kùn táwọn èèyàn jàǹbá àmọ́ náà náà lórí ọ̀rọ̀ ẹ̀sìn in tí ẹ tẹ̀sìn làwọn èèyàn gbélé àwọn èèyàn lọ́wọ́ in tó jẹ́ ẹ̀sìn wọ́n ṣe kí ni wọ́n gbà kù lọ́wọ́ wọn nítorí àǹfààní ara tiwọn nítorí kí ni nítorí àǹfààní ara ti wọn gẹ́gẹ́ bá àwọn Bani Israel bí wọ́n ti ṣe tọ́lọ̀ pa alikẹ́ látó pa àṣekí ni tó padà sẹ́bi lé wọn àwọn Yahudi ọ̀nà tó ṣe àwọn Nasara torí kí torí pé wọ́n yí tírà ọlọ́run àwọn Yahudi àwọn yí àtàwọ́rá padà ìtọ́lọ́run ṣe ní halal wọ́n ṣe ní haram èyí tọ́lọ́run ṣe ní haram wọ́n ṣe ní kí halal wọ́n ní báyìí ni wọ́n ṣe nàpẹ́ ọlọ́run tẹ́bílé wọn wípé lórí wàwá ìlú ń bì máa ti àìdí him ebi ọlọ́run kò mọ bá wọn lórí tí wọ́n fọwọ́ ara wọn kọ́ nítorí kíni nítorí pé táwọ́rátà gbélé wọn lọ́wọ́ látara àǹfààní àwọn onímọ̀ inú wọn wọ́n ni wọ́n á pín àtàwọ́rọ́ sí bí ọ̀nà mẹ́ta táwọn èèyàn kan bá wá wọ́n ti kọ́ ìkan ọ̀ríjínà àtàwọ́rá wọ́n á wọ́n change àwọn kan nínú ẹ̀ second version wọ́n dídí kọ tuntun míì entirely third version wá ní original wọn fi lẹ̀ wọ́n táwọn èèyàn bá wá bá wọn lórí wípé kán ṣèdájọ́ fáwọn táwọn èèyàn bá mú rọ́ṣùwà tán mú bribe dání wọ́n wá gbé tírà ọlọ́run yẹn gangan wọ́n wá gbé jáde ẹni tó bá wá tó ṣe pé òun òun kọ́ ló lẹ̀tọ́ òun kọ́ ló ní ẹ̀tọ́ ń tiẹ̀ ó kàn fẹ́ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni ó wá mú bíráìbù ó wá mú dání wọ́n wá gbé èyí tí wọ́n ti kéǹjì tí àlálì inú ẹ̀ ti di àràmù àràmù inú ẹ̀ ti di àlálì wọ́n wá gbé jáde fún wọ́n wá wá jáde ẹlẹ́bi wà di kí ni yóò wá di aláre àwọn nínú àwọn iṣẹ́ àwọn bani Israẹli àtẹ̀yí tí wọ́n fojú àwọn ànábì wọn rí àwọn Yahudi kọ́lọ́mù bani kan tó ṣe kí ni ó tó ṣẹ́bi ilé wọn. Bàbá àwọn eléyìí náà àwọn irú àwọn nǹkan báyìí náà ti ń ṣẹlẹ̀ fáwọn Mùsùlùmí tó ṣe wípé àwọn èèyàn ò lè fojódó pẹ̀lú àwọn èèyàn má torí n tó wà lọ́wọ́ wọn tí wọ́n fẹ́ rí torí àǹfààní ọwọ́ wọn eléyìí ló lágbára jù nínú kíni nínú ìwà àbàjẹ́ eléyìí ni tó lágbára jù agbọ́nrin yẹn kí n rọ́lu ẹ̀sìn káwa ṣe ìbàjẹ́ lórí rẹ̀ kò tó túmọ̀ sí pé tá a bá ṣàtúnṣe ìmọ̀ ni àtúnṣe yẹn ti bẹ̀rẹ̀ ìbá ní amúkun ẹrù ẹ wọ́ ó ní òkèlè ń ẹ wo ìsàlẹ̀ fundamentally eléyìí ní ìpínlẹ̀ torí wípé tí um, ìrìjáàjì tó bá ti bá ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ìmẹ́hẹ tó bá ti bá ọ̀rọ̀ ẹ̀sìn kò sí tó kù mọ́ lórí gbogbo àwọn nǹkan míì gbogbo ẹ̀ tètè ṣe báyìí báyìí sí wọn ọ̀rọ̀ nípa àlèkìtìkọ́dì ni ètò ọrọ̀ ajé ni ọ̀rọ̀ nípa ìdarí ìlú ni ọ̀rọ̀ nípa àmánà ni gbogbo ẹ̀ pápátá ẹ ṣe báyìí báyìí tí wọn kò yẹn ẹgbàgbé ẹ̀ láwọn yẹn torí wípé yín tó jẹ́ ìpìlẹ̀ ṣe kí ni ó ti kọ́kọ́ bàjẹ́ náà pẹ̀lú ògo ọlọ́run àádùn mi báyìí gẹ́gẹ́ bí wọ́n ti ń yín mi lè kan pé ara ń yẹn ọ̀pù báyìí inshallah rahman orí ibẹ̀ náà làá tẹ̀síwájú lọ́la láti wo kí láwọn nǹkan tó bàjẹ́ then ibo ni àwọn àtúnṣe yẹn àwọn agbẹ́niwo ni àágbèwọ̀ abẹ́lọ́wọ́ malikiola ìfi agbẹ́nà kó jẹ́ kí ó ṣe wá láǹfààní kó kà fún àòsùnwọ̀n aṣẹ́ rí wa ọ̀la tóbi rẹ̀ láhùlẹ̀ wàlá quwwata illa billah subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant